ẹ̀gbọ́n ìyàwó mi àníkẹ́ mo ti fọwọ́ mi pa àníkẹ́. Say this to Anike. I want my son. Kò ṣe gbogbo nǹkan téèyàn bá ń gbọ́, ọ̀ tó bá ń sọ lóye kí ọmọ àbílí. Nítorí pé wọ́n fẹ́ bílíbẹ̀ náà mo ṣe ń bí ẹ náà. What? What? What is it? Mo máa gbọ́ Nǹkan tí mo ń sọ ni wípé sọ fún ìyàwó ẹ wípé aya ọ̀lẹ là ń gbà ẹnì kankan dá ọmọ rẹ. I don't know you. ó ti mọ̀ mí lẹ́nu yìí ẹ gbé ọmọ mi padà fún mi. kí ló ṣàmọ̀ mi kí ló ṣe. I'm sorry. so Àníkẹ́ lọ́mọ tiẹ̀ nípa ọmọ tèmi. mo fẹ́ sọ fún yín pé everything wà okay madam pẹ̀lú gbogbo nǹkan tí mo bá yín sọ. jẹ́ kí n lọ yọjú sí tí mo bá ṣe tán máa sanwó àdúrà. you're just a stupid and very stupid liar. You don't know me. I'm Alice Jagger. Sweetheart, kò possible. Bóyá ẹni tó ń sọ yìí, bóyá ó ṣìnà. Ó dà pé kò get address ẹ̀ Dada, There's a mix up somewhere. Do me a favor and leave my presence right now. Go away from there! Mommy! Mommy! Talk to my baby. What is this? Ẹ pariwo nulẹ̀ náà. Kí ló ṣẹlẹ̀? Ọmọ ẹ náwó síbẹ̀ ni ìwọ náà mọ nǹkan tó ṣe. Bóyá nǹkan gé jẹ ni. Happy birthday, mommy.